nínú ìjókòó tòní lágbára ọlọ́run bá a máa ṣe àlàyé nípa àtàwásólò ìfi nǹkan ṣe àtẹ̀gùn lọ síbi oore tá à ń wá lọ́dọ̀ ọlọ́run àtàwọn ìran ọ̀nà èyí tó pín sí tá bá ń sọ nípa àtàwásólò oríṣiríṣi àgbọ́yé ní ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn oríṣiríṣi sì ní báwọn èèyàn bí wọ́n ṣe máa ń ṣe ní pàtàkì jùlọ láwùjọ èyí ṣe pé àti bára wa léè ta wà nù rẹ̀ yìí ẹ mọ̀ gbẹ́lòmíì yóò ní ọlọ́run o wọ́lọ́ ọyàn tí mo mú nígbà yàyà mi wọ́lá ọjọ́ ọ̀kúnlẹ̀ orí báyìí ọlọ́run wá ṣe fún mi ẹlòmíì ọba wí yóò ní wọ́lá ṣéwù lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì wọ́lá ànábì Muhammad lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kódà àwọn tiẹ̀ tó máa ń parọ́ wọ́n là níbi sọ pé tawassalu bi jahi fa inna jahi indallahi adhim pé ẹ fi iyì mi ipò mi ẹ fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹ fi sí àkàsọ̀ àkàbà lọ síbi oore tẹ̀ ń wá lọ́dọ̀ ọlọ́run torí pé mo ní yípa o níwájú ọlọ́run ọba o asanabi náà lọ sí ìwé lẹ́yìn sallallahu alayhi wa sallam mo ń bọ̀ yín tí ì dé yẹn ni pé níjókòó tòní lágbára ọlọ́run ọba àwọn ọ̀nà wo ni sẹ̀ríà là kalẹ̀ léètọ́tọ́ léètọ́ yanjú tá a lè fi ṣe àtẹ̀gùn lọ síbi oore tá à ń wá lọ́dọ̀ ọlọ́run tó bá fẹ́ súnmọ́ ọlọ́run ọba tá a fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn ojúpọ̀nà wo ńlọ́tọ́ àwọn ojúpọ̀nà wo ẹni ò sì tọ́ ṣùgbọ́n tó ń ti bí ò ṣe tọ́ bí ò ṣe yẹ náà ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí wọ́n máa ń jìn sọ́fin rẹ kọ́lọ́ǹkọ́ sànù wa ẹlòmíì bá ń bẹ́ẹ̀ nù ọkọ̀ tọkọ̀ fẹ́ dànù yá Sheikh Ahmed Tijani yá Niyas wọ́n làwọn bá wa lámúnigun wọ́n làwọn bá wa lágbàjì wọ́n làwọn bá wa ní Madina ṣe nǹkan báyìí fún wọn lọ́hùn ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí só tiẹ̀ tọ̀nà bíi àbí ọ̀tọ̀nà kótó dípá lọ síbi eléyìn wàsílà wàsílà tàbí àtàwásùl kígan ni ti ń jẹ́ bẹ́ẹ̀ náà nínú èdè Lárúbáwá kótó dípá àmọ́ wá yanjú àwọn nǹkan míì léè tí ó tún tẹ̀lé ohun tí ń jẹ́ àtàwásùl nínú èdè Lárúbáwá mujarradu àtàwásùl òun náà ni èéfín kankan sí àtẹ̀gùn lọ síbi nǹkan èyí téèyàn fẹ́ dé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa òní àkídà wa taqarrubu ila Allah bi ta'ati wa ibadati wa tibai anbiya'i wa rusulihi wa bi kulli amalin yuhibbu Allah wa yarda tawassulunu yẹn ni wípé káfí nǹkan kan sí àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run afẹ́dẹ́ni àsomọ́ lọ́dọ̀ ọlọ́run afẹ́gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ìfi ìtẹ̀láṣí ọlọ́run ìmájọ́sìn fọlọ́run ìfisí àtẹ̀gùn lọ síbi orí tá à ń béèrè fún lọ́dọ̀ ọlọ́run ìtẹ̀lé àṣẹ àwọn ànábì ọlọ́run tí a ń pa wá òjíṣẹ́ ọlọ́run ìtẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ìtẹ̀lé wọn ká ìfi sí àtẹ̀gùn lọ síbi orí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run wàbí kó lè àmàlè yuhibbu Allahu wa yarda gbogbo ṣẹ́ tàbí pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n bá tọ́ yọ́nú sí káfa àwọn iṣẹ́ wọn káyé ṣàtẹ̀gùn lọ síbi orí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run eléyìí là ń pè ní àtàwásólò lọ́dọ̀ àwọn àfáwò ní àkìídà látàrí pé àtàwásólò ìran kan nínú ìjọsìn ńlọ́jẹ́ ọlọ́run sì dá wa gbogbo aláwàpọ̀ torí ká lè bá a máa jọ́sìn fún nìkan ńlọ fi dá wa wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun àtẹ̀yàn àtàlùjẹ̀nu ọlọ́run lòun ò torí nǹkan míì dá wa ju ká lè bá a sin ọlọ́run ọba lónìí nìkan ṣoṣo lọ gbogbo ìjọsìn tá a ṣe pátá yányán táwa fẹ́ kọ́lọ́wọ́n bá kọ́ tẹ́wọ́ gbà á àwọn nǹkan bíi mẹ́ta kan ọ̀n láti pèsè lára nǹkan aláwọ̀kọ́ ẹni tí ó ṣèjọsìn yóò jẹ́ mùsùlùmí nǹkan lẹ́ẹ̀kejì ẹni tí ó ṣe iṣẹ́ òun níjọsìn tó fẹ́ kọ́lọ́wọ́n bá kọ́ tẹ́wọ́ gbà á yóò ṣe nítorí tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo yóò ní ẹ̀kíláàsì yóò láfọ̀ máa ṣe nítorí tọ́lọ́wọ́n bá yóò nínú nǹkan lẹ́ẹ̀kẹta tajridul mutaba'ati linnabi sallallahu alaihi wasallam iṣẹ́ tí ó ṣe òun ọ̀n láti ṣe é níbàámu sí bánẹ́bì ṣe ṣe ìtẹ̀lé ànẹ́bì níbi iṣẹ́ èyí tá a fẹ́ ṣe àwọn nǹkan mẹ́ta òun láti pèsè ibi ìjọsìn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni tàwásùlù ìran kan nínú ìjọsìn lọ́jẹ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ láàbùdá àyàkú na khalisan lillah wa muwafiqan limajabi nabiyyu sallallahu alayhi wa sallam à ń láti ṣe kó wà níbàámu sí bánàbí ṣe gbé kalẹ̀ bánàbí ṣe máa ń ṣe bákan náà kásìjọ jẹ́ pé ọlọ́run nìkan ńlá ṣe ń torí rẹ̀ á ṣe lẹ́yìn tó ṣe pé ó fi ń ṣe àfọ̀mọ́ fọlọ́wọn ọba tààlà ni. àwọn àyà ń bẹ nínú alukoran léè tí ń júwe wá sí pàtàkì ìfi nǹkan kan sí àtẹ̀gùn ìwá ojú rí ọlọ́run ìfiwá ojú rí ọlọ́run lólórí ìta ń béèrè fún. nínú àyà alukoran ọlọ́ni yá ayyuhal ladhina amanu taqullah wàbítàgò ilayhi alwasilata wajahidu fi sabili la'allakum tuflihun ọlọ́run lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo ittaqullah ẹ bẹ̀rù ọlọ́run ọba o wàbítàgò ilayhi alwasilata ẹ fi nǹkan kan wá sùn mọ́ iṣẹ́ rẹ̀ ìwà ìtẹ̀lásí ọlọ́run ẹ fi ṣe àkàbà lọ síbi oore tẹ̀ ń wá lọ́dọ̀ ọlọ́run wajahidu fi sabilihi ẹ gbìyànjú ẹ sapá ẹ làkàkà ẹ sáàyàn ẹ gbìyànjú lórí ẹ̀sìn ọlọ́run bí ó ṣe kárí tìbútò ọ̀rọ̀ ayé la'allakum tuflihun ẹ ṣùgbọ́n àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí kẹ́ ẹ lè bá a jèrè ní o ọlọ́run mọ̀sẹ́ni kọ̀ọ̀kan wà lẹ́yìn tí ó jèrè láyé nínú sàárè àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmẹ̀ láàyè míì ọlọ́ni ulaika alladhina yad'un yabtaguna ila rabbihimul wasila àwọn tẹ̀ ń ké pé gangan ọ̀lẹ́ torí pé àwọn gangan wọn ń wojú rí ọlọ́run ní ẹ̀ ṣe fẹ́ ká pe ọlọ́run ọba yín tààràtà kẹ́ ẹ gbogbo ní tẹ́ ẹ bá ń wá ẹ wá sọ́dọ̀ ọlọ́run ọba lóore tá ń sọ nípa àtàwásùlù yìí ọ̀nà méjì gbáǹkọ́gbì ńlọpin sí ọ̀nà àkọ́kọ́ àtàwásùl al-mashru' òun làwọn ìfi nǹkan ṣàtẹ̀gùn ìfi nǹkan wá ojú rí ọlọ́run lọ síbi orí tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àwọn yorùbá lẹ́ńbà dami síwájú ní tẹ̀lẹ̀ tútù tábà fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀nà wo là á gbà irú omi wo là á dà wájú kálíbà tẹ̀lẹ̀ tútù kálíbà rí ń tà ń fẹ́ lóore gbà lọ́dọ̀ ọlọ́run ọba màṣúrọ̀n bẹ́ẹ̀ èyí tọ́tọ̀ súnà tó bófin ọlọ́run ọba mu ọ̀nà mẹ́ta ńlọ ń pín sí. èmi ìsìnbẹ̀lẹ̀ yìí tó ṣe wípé kọ̀tọ̀ súnà àlẹ́tọ̀ láti fi ṣe àtẹ̀gùn ńlá àwọn èyí tọ́pọ̀ léè ti ń wáyé láwùjọ tá a wà nínú rẹ̀ yìí wọ́lá ọmú wọlá òkè ìbàdàn wọlá kínní kan kájàkájà ní gbogbo eléyìn èyí tọ́tọ̀ náà ẹja máa wá mu níkọ̀ọ̀kan èjèèjì nǹkan láòkọ́ léè tá a lè fi béèrè oore lọ́dọ̀ ọlọ́run tá a lè fi ṣe àtẹ̀gùn lọ síbi oore tá à ń wá lọ́dọ̀ ọlọ́run at-tawassul ila Allahi ta'ala bi asma'il husna wa sifatihi al-'ulya òun náà ní ká ṣẹ̀ṣà ìkan nínú àwọn okọ̀ ètò jẹ́ okọ̀ ọlọ́run ká fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ká ìbéèrè oore èyí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmú kan nínú àwọn ọkọ̀ ọlọ́run tàbí ìkànnì àwọn òròyìn ọlọ́run èyí tó ga jùlọ ká fi ṣe àtẹ̀gùn ká ìbéèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba oríṣiríṣi làwọn ọ̀nà tá a gbà ṣe oríṣiríṣi rẹ̀ náà ló tún wá nínú alukurani alápọ̀nlé àti láti inú àdìsá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam fún àpẹẹrẹ allahumma inni as'aluka bi annaka anta rahman rahim anta rahamni wataghfir so níbẹ̀ ìtumọ̀ rẹ̀ náà lákọ̀ọ́kọ́ Allahumma ìrì ọlọ́run bá mi o inni as'aluka dájúdájú èmi ń béèrè látọ̀dọ̀ rẹ ọlọ́run bá mò ń tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run bá ntí mo wá fi ń sàtẹ̀gùn tí mo fi ń tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run bá òun náà ni pé mò ń fi gbólóhùn pé arrahman ọba aláàánú jùlọ ọba olóore ọ̀fẹ́ nìrí ọlọ́run bá ṣe àwọn ọkọ̀ méjèèjì yìí mo fi ń ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pé kọ́ kẹ́mi kó o sì ṣe àforíjì fún mi so níbẹ̀ ọkọ̀ méjì ní ọkọ̀ ọlọ́run arahman àti rahim ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run méjèèjì a fi ṣe àtẹ̀gùn lọ síbi pé à ń wá àánú ọlọ́run à ń wá kẹrẹ̀ a sì ń wá àforíjì ọlọ́run eléyìí ò bákan náà gbólóhùn anabi ọlọ́run anabi yusuf anabi yunus aleyhi salatu wa salam ti bẹ ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin gbólóhùn yìí náà dáa a máa fi ṣe àtẹ̀gùn láti fi béèrè oore kan àbómi léè tíyàn bá ń wá lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ la ilaha illa anta kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ sí ká wólẹ̀ ká pè é ká ṣe jọ́sìn fún illa ant àfi Ọlọ́hun bá nìkan subhanaka mímọ́ fún rí Ọlọ́hun o inni kuntu mina dhalimin a ìkànnì àwọn alábòsí mọ jẹ́ o yẹn ni pé gbólóhùn yìí náà gbólóhùn la ilaha illa anta àìsí àtẹ̀gùn lọ síbi pé a ti ṣàbòsí o kọ́nà ọba kó forí àbòsí kó forí rẹ̀ jìn wá. nínú àwọn gbólóhùn tó tún jọ bákan náà òní gbólóhùn wa adkhilni bi rahmatika fi ibadika salihin yẹn ni pé fi wọlá ìkẹ́ ọlọ́run àtàánú rí ọlọ́run fífi mí wọ̀ sínú ọgbà àlùjánà pẹ̀lú àwọn ẹrú rí ọlọ́run tí a jẹ́ ni re dàńpọ̀ máwọn ẹni re fi kẹ́ẹ̀rí àtàánú ọlọ́run fi dà mí pọ̀ máwọn ẹni re láti pé ìkẹ́ ọlọ́run bá la fi ṣe kíni la fi ṣe àtẹ̀gùn láàrin lára ẹ̀ náà ní gbólóhùn òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam nígbà níbi àdúrà tó ṣe pé Allahumma bi'ilmika al-ghayb wa qudratika ala al-khalqi ahyini ma 'alimta hayata khayran li wátawàfáni ìdàkánì tìlùwàfàtú khayranli ìtumà Allahumma ìrẹ́ ọlọ́run bá mi mò ń fi ìmàtírì ọlọ́run bá ní nípa kọ̀kọ̀ àti gbangba àtagbára àrí ọlọ́run tó ní tó fi ń dẹ̀dá mo fi ń tọrọ lọ́dọ̀ rí ọlọ́run bá àsìkò tí ọba yẹ mí jẹ́ kúkú ọ̀pá mi yẹn wípé jẹ́ máa sẹ̀mí lókùn bàtọ́ báyìí pé òòrè bá ń bẹ níbi kí máa sẹ̀mí wàá mú mi sọ́dọ̀ so tó bá ṣe pé kí n kú ńlọ bá lóore àsìkò tó bá lóore ìní mi sọ́dọ̀ kí la fẹ́ lò láàrin ni wípé ànábì fi àgbólóhùn ìmọ̀ pé ọlọ́run ọba ọba tó ní máa kọ̀kọ̀ àti gbangba èè sàtẹ̀gùn agbára tọ́lọ́run ọba ní ti fi ń dẹ̀dà èè sàtẹ̀gùn lọ síbi oore tí ń wá lọ́dọ̀ ọlọ́run àwọn gbólóhùn yìí ọ̀pọ̀ dáadáa ẹja orú ẹ̀ náà ti ń bẹ nínú alukur'an nínú àyà alukur'an rabbana amanna bima anzalta wa tabana rasul Fakutubina màá ṣáàyìdìn rọ́bànà ìrì ọlọ́run ọba wa àmàna agbárí ọlọ́run àgbà ọgbọ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ yẹn ni pé ìrì ọlọ́run ọba àgbà ọgbọ́ o pọ́kà soso nìrì ọlọ́run ọba tí yóò pé méjì nìrì ọlọ́run ọba yín lòó ṣe abala mi òun yẹn ni wípé àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ètò dá a máa fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run láti béèrè oore kan àbómi èyí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run ìran àkọ́kọ́ nù ó kọ ọlọ́run àbíròyìn rẹ̀ káfi ṣe àtẹ̀gùn ká ìbéèrè oore èyí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run ní pàtàkì jùlọ tọ́lọ́run tiẹ̀ tún pa á láṣẹ wípé walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run làwọn ọkọ̀ tó dára jùlọ tòun ọlọ́run bá ní í ṣe o èyíkéyìí náà àwọn ọkọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run tá mi lọ́rẹ́ ọmọ aláwọ̀ antal wahab habli so èyàn máa fa àwọn gbólóhùn èyàn ò fi ṣe àtẹ̀gùn lọ síbi oore téèyàn ń wá lọ́dọ̀ ọlọ́run aláwọ̀ antal alim alim ni ọlọ́run ọba ọba onímọ̀ nìrẹ́ ọlọ́run ọba ó kọ rẹ̀ alimu jẹ́wọ́ rẹ̀ lára mi ọlọ́run ọba ò ṣe mí lẹ́yìn tí yóò ní ìmà yẹn ni pé lára àwọn tawasul èyí tó bá òfin ọlọ́run mu èyí tọ́tọ́ òní ó kọ ọlọ́run àbíkan àwọn ìròyìn rẹ̀ káyì ṣe àtẹ̀gùn lọ síbi orí èyí tá à ń wá lọ́dọ̀ ọlọ́run ìran kan. ìran ẹlẹ́ẹ̀kejì àtàwásùlè làlọ́ ìbìlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ ẹ̀ iṣẹ́ rẹ tí wọ́n gangan rí i pé àà eléyìí o iṣẹ́ rẹ ni tí wọ́n náà rí i pé ọ̀dọ́ lójú pé iṣẹ́ rẹ tí mo ṣe nìyí ìyẹn lè fún náà ṣe àtẹ̀gùn lọ síbi orí téèyàn wá lọ́dọ̀ ọlọ́run nínú Rabbana amanna anzalta wattaba'na ar fàkútóbìnà màá ṣáàyèdèén so láàrin ìmánì tẹ̀dání àfisí àtẹ̀gùn béèrè orí lọ́dọ̀ lọ́wọ́ bá ìtẹ̀lé àṣẹ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ayé sàtẹ̀gùn lọ síbi pé kọ́lọ̀ ń kó ṣe wá lọ́kàn náà àwọn ṣáàyèdèén àwọn tí wọ́n jẹ́rìí pé ọlọ́wọ́ bá ọba tá a sìn ọ̀kan ṣoṣo ni Rabbana olúwa wa amanna àgbà ọgbọ́ kí wọ́n lọ́wọ́ bá amanna bima anzalta tíra tó sọ̀kalẹ̀ agbàgbọ́ wàtàbáàna rọ̀ṣúlà òjíṣẹ́ anábìwá muhammad àtẹ̀lé yẹni pé ìgbàgbọ́ tá a ní sí tíra ọlọ́run ọba àti ìtẹ̀lé tá a tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run á fi sí àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pé fàtúbìnà màá ṣáàìdìn kọ́ọ̀kọ́ tí a náà dàwápọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́rìí òdodo lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nínú rẹ̀ náà ètò tún jọ Rabbana innana sami'na munadiyan yunadi lil imani an aminu bi rabbikum fa amanna faghfir lana dhunubana wa kaffir anna sayyi'atina wa tawaffana ma'al abrar. so níbẹ̀ náà àwọn asẹ́ẹ̀rí ńlá àwọn ẹni ọlọ́run òní àfibẹ́ lọ́run Rabbana ìrí ọlọ́run innana sami'na munadiyan agbọ́tí olùpẹ̀pẹ̀ tí ń pèpè yunadi lili imani ọ̀nlọ́gun ó ń pè wá lọ síbi ìgbọ́lọ́wọ́n bá gbọ́ a ní àmínú oní ẹgbọ́lọ́wọ́n bá yín gbọ́ o fàámẹ́nà àwa gbọ́lọ́wọ́n bá gbọ́ fàgfẹ́lànà wo ti sẹ́ẹ̀rẹ̀ ìgbàgbọ́ tá a ṣe yìí ìgbàgbọ́ tá a ní sáwọn tó ní á nígbàgbọ́ sí yìí wo mọ́ wa lára kó o fi forí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó o ṣe ìhádànù ẹ̀ṣẹ̀ wa wọ̀tọ̀wọ́ fanimá àbúrò kó o sì pa wá pẹ̀lú àwọn rẹ̀ so àwọn nǹkan tá a dá akọ yìí ra nǹkan tó lẹ́tọ̀ọ́ láti fi ṣe àtẹ̀gùn lọ síwájú ọlọ́run ọba ńlọ́wà lábẹ́ náà ni ìtàn àwọn èèyàn mẹ́ta kan èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam èyí tí ó sọ yẹn nínú Riyadu Salihin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí awí yìí orin àjò òní wọn jẹ́ atẹ́gùn gbígba pójú ọ̀rọ̀ nǹkan nǹkan wọ́n sàṣàpamọ́ sábẹ́ ihò kan tí ń bẹ lábẹ́ òkè ńlá kan bí wọ́n ṣe ń kónú rẹ̀ fasaddat as-sakhratu alayhim báyìí ni òkúta ńlá rábàtà kan ló sì wáá di ihò náà ló di pamọ́ wọn mọ́nú o tọ́ ọwọ́ àkúbò ni wọn ò sì jáde wọn ọ̀rọ̀ náà ni wọn ò sì jáde o ẹnìkan ni wọn á sọ pé tọ́ kò sí ní tá a lè fi mórí bọ́ kò sí ọ̀nà tá a lè gbégbà tá a fi là tá a fi yọ kúrò lọ́fìn èyí tá a jìn sínú rẹ̀ yìí àfi kó wá wa ká máa ronú sáwọn iṣẹ́ rẹ̀ wo ńlá tiẹ̀ gbèsè nínú gbèsè ayé wa ká máa wá fi iṣẹ́ rẹ̀ hùn ká máa fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run bá kí kó lè bàa là wá. tọ́yìn nígbà tó rí bá ń tán kálukú wa ń ronú ẹni àkọ́kọ́ nínú wọn ó wá ń sọ fọlọ́n pé Allahumma èrè ọlọ́run bá o innahu kana li walidan shekhani kabiran mo mọ̀ ní bàbá àtìyá kan ìkíní wọn ti dàgbà débi pé èmi mọ̀ ń tọ́jú jíjẹ àti mímu wọn. wàlẹ́ ìsọ̀bí yàtọ̀ sìgáàrù bẹ́ẹ̀ ni mo sì láwọn ọmọ kéékèèké tí wọ́n jọ máa mi mo ní wọn lọ́dọ̀ àwọn ọmọ tá a wí yìí àtàwọn bàbá àtìyá jíjẹ ẹ̀mú wọn èmi ni mo máa ń wá lọ káàkiri ó ṣẹlẹ̀ pé níjọ́ kan ní tí bàbá àtìyá àtàwọn ọmọ tí wọ́n jẹ òun ni mo wá lọ ìgbà tí wọ́n fi dé bàbá àtìyá mi wọ́n ti sùn àdéhùn tí mo sì ní pẹ̀lú Ọlọ́run bá ni pé mo ti ṣèlérí pé ọmọ mi kan ò ló ń jẹ ẹ jẹ ẹrú mi kan ò ló ń jẹ ẹ jẹ títí tí bàbá àti ìyá mi tí kìíní kejì wọn tí wọn ò fi jẹun tán nígbà wọn bá jẹun tán ńlá wọn máa mi àbáwọn dúkìá mi lèmi gangan ní tò wá jẹun ṣùgbọ́n níjọ́ kan mo jáde lọ ní tí wọ́n jẹ ní tí wọ́n mu ni mo wá lọ ìgbà tí n fi dé wọ́n ti sùn àdéhùn sì ni pé nfẹ́ fẹ́ni kankan ló ń jẹ síwájú àwọn méjì oúnjẹ tí wọ́n jẹ mo wá tẹ lọ́wọ́ báyìí àwọn màmí ń sunkún lẹ́sẹ̀ mi lórí pé mo tẹ́ lọ́wọ́ mo dúró ni mo wà títí tilẹ̀ fi wá a ma ọlọ́wọ́n bá o ìwọ lọ pa wá láṣẹ ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì iṣẹ́ tí mo ṣe yìí torí tìrẹ ọlọ́wọ́n bá nìkan ni mo fi ṣe o tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run wá là wá wá yọ wá kó nú ọ̀fìn ètò àjìn sínú rẹ̀ bó ṣe wí tán àpáta ọ̀rá ṣí díẹ̀ ṣùgbọ́n lódiwọ̀n tó ṣe pé kò lè gbà wọ́n láti lè fi jáde ni lẹ́nìkejì ó náà bá ta pẹ́rẹ́ lónà bá bọ́ síwájú pẹ́tọ̀ ìrẹ́ ọlọ́wọ́n bá o ẹnìkan ó jẹ́ òṣìṣẹ́ lọ́dọ̀ mi ẹni tó jẹ́ òṣìṣẹ́ yìí ó bá mi ṣiṣẹ́ kan tán gbogbo àwọn yòókù wọ́n ti gbowó iṣẹ́ wọn ó nìkan náà ló kù tí ò dúró gbowó iṣẹ́ rẹ̀ tó fi lọ owó iṣẹ́ rẹ̀ yìí wọ́n bá ń fi ń ṣòwò wọ́n bá ń fi ń ṣòwò débi wípé láti bí owó yìí màálù ti pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ràkúnmí lọ tí ò ló ń kà ewúrẹ́ àgùntàn ọ lọ tí ò ló ń kà kódà owó iṣẹ́ rẹ̀ tó yẹ kó gbà tí ò dúró gbà ń láti bẹ̀ mọ́ ti fi ra àwọn ẹrú léètọ́ pọ̀. arákùnrin wa wá sọ́dọ̀ mi níjọ́ ó ní ya Abdallah ìrẹ́ ẹrú ọlọ́run mo sì bọ́ ọ ṣiṣẹ́ o sì fún mi lówó iṣẹ́ mi bá mówó iṣẹ́ mi jọ mo sì sọ fún mi pé gbogbo ń tó orí ńlẹ̀ lágbo ràkúnmí agbo màálù agbo ewúrẹ́ agbo àgùntàn àtàwọn ẹrú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ náà owó iṣẹ́ ni ọlọ́kùnrin wa ń sọ fún mi pé àà tákìlá ya Abdallah látàsítàsí òbí ẹrú ọlọ́run bẹ̀rù ọlọ́run bá a sọfẹ́ máa fi sọfẹ́ máa mú mi ṣeré ni ó ní mi nínú wò mú ọ ṣeré owó sẹ́ rẹ tó yẹ kọ́ ọgbà ni mò ń bọ́ ń fi ṣòwò ni lówó ń fi àpọ̀ wá búrẹ́kẹ́ débò òṣèré mu níjọ́ náà lọ́hùn òṣìṣẹ́ tí mo gbà síṣẹ́ gbogbo màálù gbogbo ràkúnmí gbogbo àgùntàn gbogbo ẹrú ni ló kó lọ kò ṣèèṣì fún mi lọ́kànkan nínú rẹ̀ lọ́ba tó pa á láṣẹ tó ní ká máa pé àdéhùn wọlé àdéhùn tí mo pé níjọ́ náà iṣẹ́ mi lélẹ́yìn rí ọlọ́run ọba iṣẹ́ rí tọ́ pa ńlá ṣe kí n ṣe tí mo ṣe nù wá wọléyìn náà máa la wá yọ wá kó nú ọ̀fìn ìtajì sínú rẹ̀ yìí òkè ń tún lanu ṣùgbọ́n lódiwọ̀n tí ò lè jẹ́ kí wọ́n jáde ẹnì kẹta òun náà bá fi ìbẹ̀rù Ọlọ́run ọba tó ní àti kápáni tó ní láti lè bá àfi bá obìnrin kan ṣe sìnà ṣùgbọ́n tóbìnrin sọ pé bẹ̀rù Ọlọ́run ọba lẹ́yìn tó ti fún lówó iṣẹ́ rẹ̀ ó ti fún lówó pé tọ̀ ń bọ̀ ṣe sìnà ṣùgbọ́n gbà tí ó gorí obìnrin ó máa sọ pé bẹ̀rù Ọlọ́run ọba o ilẹ̀kùn tó ilé tó fẹ́ wọ̀ yìí ọ̀ lẹ́tọ̀ láti wọ bẹ̀bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá sì lápá lára mi nítòótọ́ ìbọ̀bìnrin náà ìbá sì sìn náà owó tí mo fún mo tún wá fún ọlọ́run ọba o táìpẹ́ nítorí rí ọlọ́run ọba tó pa aláṣẹ ká má ṣe sìn náà mi ṣiṣẹ́ yìí wàhálà wà kó nu ọ̀fìn tá a wà yìí bárakùnrin ṣe ń sọ tán òkè ń sì sí kúrò táwọn mẹ́ta tí wọ́n oníṣẹ́ rẹ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a bá ṣe ká tó kù labalábẹ́ wọn iṣẹ́ rẹ wo gangan ká tiẹ̀ pé tọ̀ wọ́n ní àdálẹ́ ní ìsìn ọ̀ká máa wá tún sà iṣẹ́ rẹ wo ló tiẹ̀ rò pé o tiẹ̀ ṣe tí wọ́n gan tó o lè fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run kápẹ́ ilẹ̀ bá tiẹ̀ fẹ́ lọ́ọ̀yì ẹ ọlọ́run màsánú wa ọlọ́run fún wa níṣẹ́ rẹ ṣe ọlọ́run fún wa níwà rẹ sí alọ́mọ àlùjáná máa ṣe wa ní ọmọ àná o. nǹkan ẹlẹ́ẹ̀kẹta àtàwásùlẹ̀ ìlàlọ́ gbìdọ̀ àìsàn ọ̀dẹ̀hìn àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run táàrí pé a àà olùbẹ̀rù ọlọ́run ni bàbá dáadáa ni baba àdùnnú ni bàbá àlùbáríkà ni baba tá a fi túrú rẹ̀ tá a fi béèrè bàbá lọ́dọ̀ ọlọ́run ọba yìí ní í ṣe irú àwọn ènìyàn ọlọ́run bá wọn àmọ́ lọ bá wọn tí nǹkan bá fẹ́ yí dande bàbá inú ìṣòro báyìí la máa wá aburú báyìí wọ́n máa fẹ́ ṣẹlẹ̀ ẹ bá níbẹ̀ lọ́hùn kọ́lọ́mù má jẹ́ ọ ṣẹlẹ̀ o láàsì yàmà ní pàtàkì jùlọ pé ẹni ọlọ́run tá a fẹ́ lọ bá wọn nínú àwọn tó ṣe pé yu'rafu anhu taqwa wa ijabatu du'a tó sì pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àdúrà tó bá ṣe ọlọ́run àmọ́ ni ó gbà ó tún jẹ́ ní tó bẹ̀rù ọlọ́run ó jẹ́ ní tá a lè fọkàn tá irú àwọn báwọn kò sí ní tó burú a lè fi àdúrà wọn a lè fi ṣe àtẹ̀gùn béèrè oore èyí táwọn wá lọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní pàtàkì jùlọ táyé pé ntọ́ ṣẹlẹ̀ ntọ́ kárí gbogbo ìlú ni gbogbo yẹn pátápátá ni lójì ìsọfin rẹ̀ gbogbo yẹn ní wá bò ní ní wá way out ọ̀kí lọ́nà àbáyọ bò láṣẹ bò láṣẹ mórí bọ́ ṣùgbọ́yà ojú ọ̀rọ̀ lápèjúwe ọ̀dádá àyíbẹ̀ tí ẹ̀kọ́ oore kan là ń fojú wò lọ́nà tá a fẹ́ kọ́ bá ní bẹ́lọ́wọ̀n bá lé lórí ẹgẹ́ bó ṣe ṣẹlẹ̀ nígbà yìí Umar ibn Khattab kọ́lọ́wọ̀n bá kọ́ bá ní yọnu sí i nígbà tí ọ̀dá tọ́ dá wọ́n bá lọ wá wọ́n bá lọ bá bàbá abdullahi ibn abbas ìyẹn àlẹ abbas kọ́lọ̀ nkọ́ba níyọnu sí tó jẹ́ ọba kan fún anabi muhammad sallallahu alayhi wa sallam wọn bá lọ́ba pé tọ́ bàbá ìgbà tá anabi ń bẹ tó dàbá dábà yìí anabi làápè á ní kọ́ sí àdúrà kọ́ba níbẹ̀ lọ́n kọ́lọ̀ ọ̀bọ ọ̀rọ̀ òjò anabi ọ̀wá sí láyé má báyìí o bàbá ẹ̀yin lọ́rọ̀ wá kàn o ẹ̀yin lẹ́ẹ̀bà ni fi àdúrà bẹ́ lọ́n kọ́lọ̀ ń kọ́ sànú wa kọ́rọ̀ òjò dùnú òjò àlùbáríkà kọ́lọ̀ ọba kọ́rọ̀ fún wa yẹn ni pé àwọn tí wọ́n bá jẹ́ ni ọlọ́run tí wọ́n jẹ́ ni re tí èsì àwọn tí wọ́n ti kú ni o àwọn tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ ni o irúfẹ́ àwọn báwọn kò sí ní tó burú a máa fi àdúrà wọn ṣe àtẹ̀gùn béèrè oore tá bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà nínú Sahih Muslim ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ nípa Uwais al-Qarni kọ́nà ọba kí ó bá ní yọ́nú sí i tábìrin ni ṣùgbọ́n káànà bí òótọ́ jáde láyé ńlọ ti fáwọn sàbẹ́ pé ẹrú ọlọ́run kan hàn tẹ́ ẹ bá ti lè bá pàdé ẹ yá bẹ́ ẹ ẹni kó ṣàdúrà fún yín kọ́lọ́run ọba kó forí ẹ̀ṣẹ̀ jì yín ẹ lọ bá a torí pé ní wàlíù ọlọ́run ọba ńlẹ̀ nínú àwo sorúkọ rẹ̀ ní Uwais al Umar bin Khattab bó sì gbọ́ wípé àwọn àwọn tí wọ́n wá láti ìlú Uwais wọ́n gúnlẹ̀ sí ìlú Mẹ́kà so ní ti wá bò ní bímárì Madina bò ní yóò ṣe rí wọn Umar bin Khattab ó lọ bá arákùnrin yìí bó tẹ̀ pé tàbí àárín ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà níbàámu sí ọ̀rọ̀ ànábì ọlọ́ba pẹ̀tọ̀ bá ń bẹ lọ́wọ́ ba kọ́nà ọba kó forí ẹ̀ṣẹ̀ mi kó fi jì mí níta fẹ́fà láàrin ni wípé kò sí ní tó burú láti fi ẹ̀ńbà jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ ni re tá à ń gbóhùn tá à ń gbóòórùn ìbẹ̀rù ọlọ́run látara rẹ̀ irú ẹni báyìí kò sí ní tó burú káníkọ́ bá ní bẹ lọ́wọ́ ba oore tá ń fẹ́ kọ́nà ọba kó ṣe fún wa aburú tá ń wá sọ̀rọ̀ nípa rẹ̀ kọ́nà ọba kó bá ní gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní nǹkan tá a máa ń fi ń ṣe àtẹ̀gùn léètọ́ bá mu níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala léètọ́ tọ́ súnà ìkíní ìfi ó kọ ọlọ́run tàbí ròyìn ọlọ́run bá ìfi ṣe àtẹ̀gùn lọ síbi oore tá à ń wá lọ́dọ̀ ọlọ́run ìnínú nkẹlẹ kejì iṣẹ́ rẹ tí wọ gangan tó ń ṣe fi ṣe àtẹ̀gùn béèrè oore lọ́dọ̀ ọlọ́run bá rí i pé ó ni ọlọ́run tó ni tó ọlọ́run tó ni rẹ irú ẹni báyìí náà kánikọ́ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún wa kánikọ́ bá níbẹ̀ lọ́n kó sí àdúrà kọ́ran tí wàá ń bi àdúrà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ẹni tá a máa ń fi ń ṣe àtẹ̀gùn láti fi béèrè oore lọ́dọ̀ Ọlọ́run bá ṣùgbọ́n lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí ọ̀bá mu nínú tàwásùl ńlọkùnrin àwùjọ èyí tá a wà yìí wọ́n lá bàbá wa lágbàjì wọ́n lá bàbá wa lámúnigun wọ́n lá bàbá wa lágbẹ́ni wọ́lá bàbá wa ní màálù wọ́lá bàbá wa bàbá wa lọ́yọ̀ọ́ bàbá wa láàdọ́ta wọ́lá Ṣẹ́hù Tìjàní lọ́dọ̀ ọlọ́run wọ́lá amada Tìjàní lọ́dọ̀ ọlọ́run wọ́lá Ibrahim Niyasi lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá kò sínú àwọn tàwásólò efi nǹkan sàtẹ̀gùn léètọ́ba wọ́lá Kaaba wọ́lá ajárùlẹ̀ àsìwádù a kò lẹ́tọ̀ọ́ àgbọ́dọ̀ fi sàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run sáà gbọ́n tí ó máa rò wí ni radiyallahu anhu ńgbà tó débi òkúta Hajarul Aswad kó tó di pé yọ̀ọ́ la ó ní eré òkúta yìí mo mọ̀ pé ò lè wúlò fún mi ò lè sàǹfààní ò sì lè kó nìran kan bá mi bí ìbá ṣe fún mi òrójì sọlọ́wọ́n bá ti ń la ọ ni ìbá ti la ọ láéláé yẹn ni wípé àwọn nǹkan wọ̀nyí á lẹ́tọ̀ọ́ láti fi ṣe àtẹ̀gùn àbókù tó tiẹ̀ ti kú á lẹ́tọ̀ọ́ láti fi ṣe àtẹ̀gùn bí kò sí pé àwọn gangan ní à ń bùkátà sí wa àbótí à ń béèrè ọmọ òun béèrè owó lọ́dọ̀ òkú tó ti kú irú eléyìí ṣíríkù ni ọ̀n ṣe ẹbọ sọ́nà ọba subhanahu wa ta'ala ẹ̀lẹ́lẹ́yìn. lára àwọn tawassul tí ò lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ ṣe ẹ máa fi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe àtẹ̀gùn béèrè orí lọ́dọ̀ Ọlọ́hun Ọba eléyìn náà kò lẹ́tọ̀ọ́ bó tẹ̀ pé àdìsí kan bẹ̀ léè tí máa ń dákọ lórí abala wọn wọn ní sallallahu alayhi wa sallam sọ wípé tawassalu bi jaayi ẹ fi yí mi ẹ fi béèrè ntẹ̀ ń bá ń torí pé iyì mi ọmọ tóbi pọ̀ o níwájú ọlọ́mọ subhanahu wa ta'ala àdéhìfin àgbélẹ̀rọ ni àdéhìfin da'ifun jiddan àdéhìfin tó ti pé ọlẹ̀ pọ̀ tí ò ṣe wí ní gbangba òun làdéhìfin ńlọ́jẹ́ lára àwọn kan tí a gbọ́dọ̀ lò láti lè bá a fi ṣe àtẹ̀gùn béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba ò hakusa ilin tàbí pé ìwọ lágbájá báyìí lórí rí ọlọ́run kò sẹ́nìkan tó ní ìwọ àbí ẹ̀tọ́ kankan lọ́dọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá sọ oore fún ọkàn wọ ọlọ́run bá subhanahu wa ta'ala láti ṣe oore fún onítọ̀hún ni àdìsí tí mo kà lẹ́ẹ̀kan ìyẹn tawassalu bi jaayi kálọ̀ wọnú silsilatul hadith ad-da'ifa ètí bàbá wa Albani tí wọ́n kọ́ àárín bẹ̀ wípé àdìsí tí múṣemúṣe rẹ̀ tí o gbà múṣe tí ò múnádóko ńlọ́jẹ́ so lẹ́yìn àwọn mẹ́ẹ̀ẹ́ta tá a kà á lẹ́yìn gbogbo òfin nǹkan ṣe àtẹ̀gùn béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba so kọ̀lẹ́tọ̀ o tọ́ba tẹ̀jẹ́ pọ̀ sí à ń béèrè nǹkan lọ́dọ̀ òkú tó ti kú ni eléyìí tiẹ̀ ti wá di ṣíríkù ńlá pọ́nbélé kọ́lọ́mù bá kọ́ sànù wa Allahumma ij'alna mimman yastami'una al-qawl fayattabi'una ahsana ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar